ṣẹlẹ̀ wá borí o. kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé mo kí gbogbo ọmọ kóòtù òjìrè bí mo kí gbogbo wa pé àkú dédé àsìkò yìí ó ti tójọ́ mẹ́ta kan ná tí mo ti sọ nǹkan kan lórí Sunday Igboho torí pé mo fẹ́ kí arákùnrin yẹn kó fi ẹ̀dọ̀ lérí òróòro ìta sì pariwo orúkọ rẹ̀ mo rò pó tó ìtókù nísìn òní ká máa ronú báwo lọ́lọ́run ṣe máa bá wa tú sílẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó lè dùn mẹ́yìn kan nínú ó lè má dùn máwọn kan nínú ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi ní gbogbo ìgbà ẹni tó ní làákàyè ni ọ̀rọ̀ mi máa ń yé hmm, ẹni tó ní làákàyè lọ̀rọ̀ mi máa ń yé mo rí àwọn fídíò kan tí àwọn tá a jọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí tó dẹ̀ jẹ́ pé àkọ́kọ́ náà irọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé kó wá tiẹ̀ jóòtọ́ pàápàá kò yẹ ká ṣe bẹ́ẹ̀ mo ti sọ fún wa rí wípé fífi Sunday Igboho lé ìjọba tó wà ńbẹ̀ yìí ó rọrùn kò tún rọrùn ó rọrùn torí pé Sunday Igboho ò òun kì í ṣe terrorist kì í ṣe alákatakítí kì í ṣe agbésùmọ̀mí kò rọrùn nítorí pé Nnamdi Kanu òun náà wà nígbèkùn bó tiẹ̀ tí òun kò jẹ́ pé àwọn ọmọlẹ́yìn yẹn tiẹ̀ àwọn ń dayé rú tààrà ni táyé dẹ́ mọ̀ different concept ó ní Ìgbòho àti àti Nnamdi Kanu ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí wọ́n gbàgbọ́ sí ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni tó ń ṣe àwọn ọmọlẹ́yìn ti Ìgbòho ẹnu làwọn fi ń jàjà tiwọn wọ́n dẹ̀ wà peaceful wọn ò bẹ́nikẹ́ni jà ṣùgbọ́n àwọn tí wọ́n ń jàjà wípé kí wọ́n fi Kánú lẹ̀ àwa náà rí tú tí wọ́n pa Nàìjíríà bíjọba bá wá fẹ́ ṣe é bíjọba bá fi Ìgbòho lẹ̀ kò sí tó lè ṣẹlẹ̀ sí ayé ò lè torí ẹ̀ parẹ́ àmọ́ tí mo fẹ́ bá wa Yorùbá sọ ni pé. gbogbo ariwo táwọn èèyàn ń pa lẹ́nujọ́ mẹ́ta a dúpẹ́ o wọ́n ti fi gbòó lẹ́ o ṣẹ́ẹ̀rò kò yẹ bẹ́ẹ̀ ṣá àkọ́kọ́ ná irọ́ lẹ́nìyẹn ń pa irọ́ làwọn tí wọ́n ń ṣe fídíò bẹ́ẹ̀ ń pa oríṣiríṣi náà ti fi ránṣẹ́ sí mi ẹnìkan sì sẹ́ẹ̀dì fídíò sí mi lánàá pé bàbá gbàgede kí ló dé tẹ̀jẹ̀ ká gbọ́ ẹ gbọ́ ẹ wo fídíò yìí mo dẹ̀ ẹ wo lóòótọ́ mo rí gbogbo ògbẹ́ tí yẹn ń kó fún wọn jẹ wọ́n ti rìlíìsì gbòó kódà ó ti wà lọ́dọ̀ ìyàwó ẹ̀ ní Germany ó ti wà ní wọ́n wò wọ́n báyìí irọ́ tó tóbi ni o ẹfẹ́ ni ẹlẹ́ni ilẹ̀ jẹ́ kó fẹ̀dọ̀ lórí òróòro ẹ jẹ́ kó rọra máa dákọ̀ mú ibi tó wà o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá rest kí la oníkálukú ti jẹun tó fẹ́ jẹ lára Ìgbòho ibi tó dẹ̀ wà yìí àdúrà tó kù tí ká máa ṣe fún un ò ní pé kó lọ ń yọ láyọ̀ bẹ́ẹ̀ bá wá ró jẹjẹ mọ́ ẹ wá nǹkan míì sọ ẹ fi Ìgbòho lẹ̀ jẹ́jẹ́ sáyé ẹ̀ then tọ́lọ́mbà wá tiẹ̀ rìlíìsì Ìgbòho rárá tọ́lọ́mbà ní kán fi lẹ̀ kó máa bá tiẹ̀ lọ kí ló dé tẹ̀jẹ̀ káwa Yorùbá rí ká ṣe bí ipa rì ká gbọ́ ká ṣe bí ipa gbọ́ ká mọ̀ ká ṣe bí ipa mọ̀ olóye olówe lọ̀rọ̀ mi máa yé o mi ò ní sọ mi ò ní sọ fọ́dà jù yẹn lọ kí ló dé tó jẹ́ pé ká rí ká ṣe bí ìpa àrí ká gbọ́ ká ṣe bí ìpa àgbọ̀ ká mọ̀ ká ṣe bí ìpa àmọ̀ kójà àárín àwa Yorùbá nìkan ni ó mọ̀ bá a bá lè ṣe bẹ́ẹ̀ á tó wà bẹ́ẹ̀ yìí lọ́wọ́ láti tètè fìgbòho lẹ̀ àmọ́ tó jẹ́ pé kó tó sọpẹ́ so ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹun ẹ ti gbé wá sórí social media ẹ Ìgbòho ti sọ lẹ́ni o ìṣe ló sọ fàáfò ìṣó kùkùkù ló sọ kí ló dé tó jẹ́ kó tó yàgbẹ́ níbẹ̀ nẹ̀ ẹ ti sáré gbé owó ní social media ìgbẹ́ tó yà lé ní ìgbẹ́ rírọ̀ ní ìgbẹ́ lómi ní ìgbẹ́ afàdíyá ní ìfẹ́ gbé tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ ní jó rọrùn ká tẹ̀ wá sọ pé ọlọ́run wá ṣe mi ò lè la gbogbo ilé fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n ní bá ń bá mi lọ ayé wọn kátẹ̀wá sọpọ́ lọ́hún ṣe ẹ ní jẹ́ ó rọrùn fẹ́ni máa filẹ̀ kó lè ṣe bẹ́ẹ̀ torí pé ó mọ̀ pé kátẹ̀wá lòun ṣe secretly ẹ blu ẹ̀ síta ẹ ṣe jẹ́ apanumọ́ lórí ọ̀rọ̀ ọmọkùnrin náà ẹ ṣe jẹ́ káwọn èèyàn máa ṣe underground. Ah, ṣáà lè ṣe bẹ́ẹ̀ ni ṣáà lè ṣe bẹ́ẹ̀ ni àbí ibi tó wà yẹn tẹ́ wa lọ́rùn ni ṣáà fẹ́ jàjẹ́ pajúdé ni ṣáà fẹ́ fìgbòho pawó kú ni ṣáà wo òfẹ́ kó ní fírídọ̀mù ni ah, ah, kí ló dé ẹ jẹ́ àdúlẹ̀ ẹ jẹ́ àṣìmẹ̀ ẹ̀dọ̀kẹ́ kí ló dé mo sọ́jọ́ kìíní àná ń bí wípé ẹ ká máa fi ṣánẹ́ẹ̀lì wa ká máa fi promote unity ni ká má máa fi tako ìjọba tó wà lóde yìí nítorí ẹni wa tó wà níbi tó wà ọpọlọ àwọn tó bú mi bú mi àwọn tó yì mí jì mí èmi kú sísọ tó yẹ kí n sọ mo ti panu mi mọ́ àwọn kan ní kó ṣe yorùbá nation mọ́ ní ẹ̀yìn ìjọba ló ń tẹ̀lé hun wàhálà àti yín nìyẹn ń tẹ̀rí ẹ̀ wí àmọ́ tí mo tún fẹ́ pè sákìyèsí nìyẹn ẹ fi lọ́rùn sílẹ̀ pátápátá tó bá pọ́síbù kò ní kálukú má dárúkọ ẹ̀mọ́ rárá nu program lẹ́yìn pé bóyá ẹ fẹ́ bẹ̀jọba kíjọba filẹ̀ kódà kò jó kó máa jó báyìí ẹ má gbé mú ẹ filẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ yín náà ń ṣe tó ń kó bọ́kùnrin yẹn ló pọ̀ ó ti tó bẹ́ẹ̀ ó ti tó bẹ́ẹ̀ fìgbò lọ́rùn lẹ̀ ó ti tó ayé pariwo ẹ̀ kiri mọ́ ẹ pé adúpẹ́ congratulation ẹ yẹn ti fẹ́ mẹ́ta bàbá dámì lẹ́ ẹ yẹn torí pa àwọn èrò ó ti tó nà ó ti tó nà filẹ̀ kí ló dé wọ́n sẹ̀rọ mẹ́rọ kó kàn téèyàn paná ọmọkùnrin ti jà fún wa nílẹ̀ Yorùbá ó ti santágbára ẹ̀ka ẹnu tó kù wá kú àsìkò tó nídìí wa rèé àdúrà ni ká máa ṣe fún nínú gbogbo èyí tẹ́ ẹ̀ pariwo ó dẹ̀ mélòó tẹ́ ẹ rántí pé ah, ẹ jẹ́ fi ten thousand ránṣẹ́ sí bàbá dami ó dẹ̀ mélòó tẹ́ ẹ pè olóyè ẹ jọ̀ọ́ bá mi send account yín kẹ́ ẹ send hundred thousand síbẹ̀ fún gbogbo aláṣà mọ̀ pé wọ́n ti wọ́n ti wọ́n ti block account yẹ àbí àbí gbogbo akọ́lá mọ̀ ta ló lè sọ pé bó ṣe ń jẹ bó ṣe ń rè níbi tó wà látijọ́ tó ti wà ń bẹ̀. both home and abroad àwátá awa both home and abroad ẹni mélòó ló lè sọ pé bó ṣe ń jẹ bó ṣe ń yẹ ká máa ni ebe òpònú ọ̀fọ́fun tó ń sọ pé ewé atẹ́wé ewé atẹ́wé ara ẹ̀yìn tẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ n ṣe yín ló ṣe wà bí wà ni owó ìwé atẹ́wé àlẹ́wé ẹ ti gbé ewé wa owó yín wo èló lẹ fi dá èló lẹ fi owó yín kà ìjọwo lọmọ yorùbá ti rò rí pé ah mo jẹun mo yó àmọ́ ah, nǹkan tí gbòó jẹ lẹ́nìí ọ̀gá ẹjọba send account yìí ẹni mélòó ló lákàntì ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ó yẹ kárí bí ọmọ yorùbá bíi twenty bíi hundred tó jẹ́ pé lóṣooṣù lóṣooṣù compulsory tó máa ma fi nǹkan sákàntì ẹ̀ lóṣooṣù lóṣooṣù látòrí èmi tí mo sọ̀rọ̀ torí gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kò sẹ́nikẹ́ni tó lè nawọ́ sókè nù wa wípé òun ò forúkọ Ìgbòho jẹun òun ò jẹ látara Ìgbòho kó sí. ìrànlọ́wọ́ ò la wá ṣe fún láti jó ti débẹ̀ sọ̀rọ̀ kan la ṣe sọ bíi ti kọ̀ǹkọ̀ ẹ já fílẹ̀ lọ́rùn já fọmọ ẹkùnrin yẹn lẹ̀ lọ́rùn ká má bàa bẹ lọ́hùn èèyàn wa tó wà ń bẹ̀ yìí kò sẹ́lòmíì tọ́lọ́ lè lò sábàbí ju òun nìkan náà lọ ó ní yorùbá tábà wá ti rí gbàálẹ̀ ní lásìkò yorùbá yìí yíbò ni kó wá bá wa gbà àbáwúsá ṣùgbọ́n àtà fẹ́ gba nǹkan lọ́wọ́ yàn á gbọ́dọ̀ takọ ẹni tá a fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ a gbọ́dọ̀ máa ṣe dáadáa sí i a gbọ́dọ̀ máa sọ dáadáa ń pa ẹ̀ ìgbà ẹ̀ látò free káà náà máa sọ dáadáa nípa nàìjíríà tí mo sọ́jọ́ yẹn nìyẹn tẹ́ ní mórí wá kẹ́ ẹ bẹ́ẹ̀ èmi àwí tèmi barista ti sọ ó ní màá pé mo wí tèmi àyíndé ó èmi ò ní stop tèmi màá máa sọ tèmi lọ ojoojúmọ́ ni mò ń fi sádùá wípé kọlọ́mbà túlẹ̀ bẹ́tọ́lọ́mbà wa túlẹ̀ ẹ má pariwo ẹ̀ mọ́ ẹ fọkùnrin ìsílẹ̀ kó jáwo mọ̀sínú mọ̀síkùn ẹni gbọ́ mi lọ̀rọ̀ léye o kó ní kálukú kàn mọ̀ pé ah, ọlọ́run ti ṣeun kẹ̀dẹ̀ panumọ́ kó má di nǹkan tí ó tún bọ́ sórí social media ẹ dúpẹ́ o ẹlẹ́tì tún bàbá dá mi lẹ́ o mo ń bá yín sọ̀rọ̀ Ìgbòho sì wà bẹ̀nẹ̀ wọn ò túlẹ̀ níbì kankan ó wà ní bẹ̀nẹ̀ ẹja sinmi ẹ̀dọ̀ ẹja pa ẹja pa ẹja sinmi ariwo ẹja stop ariwo gbogbo tí ó ṣẹlẹ̀ káyé máa fabricate ẹ̀ torí pé mi ìtààmú mo fẹ́ tà jẹ́ irú mọ́gbò o jẹ́ sọ tí ò ṣẹlẹ̀ mọ́ ó yẹ kó ti stop ó yẹ kó ti stop ó yẹ kó ti stop ẹ̀rí gba gbogbo ayé ò pariwo ní tìrì mọ́sìn níbo lẹ tún ti gbóhùn ẹ̀ mọ̀ àfààní ara wọn torí pa announce ẹ̀ ló ti jẹ́ káyé kó máa trend gbà yẹn gbogbo oníkálukú dẹ̀ panumọ́ lórí ọ̀rẹ́ tá àti ẹ̀ ṣe bí ìparí mọ́ rárá àfàwọn kọ̀ọ̀kan never shop kọ̀ọ̀kan ló máa kú pẹ̀lú ẹ̀ tẹ́ẹ̀jẹ́ ó máa dáṣe tó ń dáṣe kò parí láti láṣẹ àtọ̀ tí ń pariwo adelé wọn ẹ̀rí kíkan wọn bí wọn kú nígbà tó dẹ̀ ti di pé yẹn oníkálukú ti panumọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ ta ti bóyá àníyàn bọ̀ ó parí ntẹ́ bá ṣe yẹn announce ló máa máa trend covid-19 covid-19 gbé oníkálukú panumọ́ lórí covid-19 ṣé kò parẹ́ náà. Oh ẹ má jẹ́ kí nǹkan wà difficult fún ẹni wa tó wà ń bẹ̀ tó lè bá wa release ẹ̀ ẹ jẹ́ àpànumọ́ lórí ọ̀rọ̀ ká rí báyìí ká ṣe bí ìparí ká gbọ́ ká ṣe bí ìpa àgbọ̀ ká mọ̀ ká ṣe bí ìpa àmọ̀ títí tọ́lọ́run fi ṣe ń tá a fẹ́ fún wa èmi rò pé tá a bá ṣe bẹ́ẹ̀ nǹkan á padà rọrùn tí gbogbo apátákádẹ́ mu ní nǹkan tó jẹ́ mandatory ló máa jẹ́ fún wa ask for his account be paying something wọn ò rán mi o mo fọlọ́wọ́n ọba búra mi ìrìgbò sójú rí kò rí mi rí kò mọ̀ mi rí I only love him for what he does for us when he was here he did it perfectly ó dẹ̀ ṣe mo rá nìyàn ẹ̀ pé ó ṣe torí ìfẹ́ tó ní sílẹ̀ Yorùbá and that is the more reason why tèmi gan fi nífẹ̀ẹ́ ìfẹ́ tí mo ní sí i ìfẹ́ tó ní sílẹ̀ yorùbá ló jẹ́ nífẹ̀ẹ́ and mo appre mo wà náà tó appreciate tó ṣe fúnlẹ̀ yorùbá so ẹ jẹ́ ká sinmi ẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ̀jọ̀ torí ọlọ́run kó ní kálukú wa mu ní ìbàdà lóṣooṣù ẹ̀ńtọ́ lọ ń fún kò sí tó burú bàbá fi iye kan ránṣẹ́ sákàǹtì ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ àkáǹtì ẹ̀ ẹ pé Kóìkì kẹ́ ẹ bí léèrè pé ẹ fẹ́ bá bàbá dá mi sọ̀rọ̀ ẹ fẹ́ gba àkáǹtì ẹ̀ tẹ́ máa san kankan sí lóṣooṣù yín rò pé ìsìn bá dàdé ọ ọmọkùnrin yẹn might not talk but he need us this is the time to need wa when we needed him he was there for us now he need us mo fi ọlọ́run búra mo tún fọ ọlọ́run búra mi ò rí rí mi ò mọ̀ rí kò rán mi iṣẹ́ mi ì pé kò pè mí kò ní kí n lọ bóun sọ bẹ́ẹ̀ pé bí ń pa òun torí ń gbọ̀n bá máa tún gbé ń sìn wọn ní bàbá gbàgede ti ń tọrọ owó fún gbígbó ìyà tí ń jẹ́ àwọn kan máa wí bẹ́ẹ̀ kò sẹ́ni rán mi pé ìtọrọ owó fún ìtọrọ owó fún o mo ń pé gbogbo ilẹ̀ Yorùbá ṣàkíyèsí ni o ẹ̀tọ́ ẹ̀ tó yẹ kó ká fún lèmi ń dọ́gbọ́n lèmi ń béèrè lọ́wọ́ ara tèmi ni mo sọ lọ́kàn ara mi I am báwo ṣe lè sọ òyìnbó I am responsible for what I am saying it doesn't know what I am saying he might not even like the idea he might not even like the idea pé mo sọ bẹ́ẹ̀ ó lè má nífẹ̀ẹ́ sí i pé mímọ̀ pé nǹkan tó yẹ káwa Yorùbá ṣe ni ó yẹ ká rí nínú wa tọ́lọ́ ń fún tọ́lọ́ ń kẹ́ tó máa sọ pé lóṣooṣù má dẹ̀ máa fi nǹkan báyìí sákàǹtì bàbá dá mi a lè ṣe bẹ́ẹ̀ ó láìkí ẹ̀ kò láìkí ẹ̀ máa bá wa fi ra recharge card kó máa fi pè ìyàwó àtọmọ kò jù bẹ́ẹ̀ lọ tó bá dẹ̀ wá kí ẹ máa bá wa fi ṣe wọ́n lálejò kò jù bẹ́ẹ̀ lọ kò rán mi o ìyẹn lèmi rò pé yẹ ká máa ṣe kì í ṣe pé ká tún máa wá kí nǹkan kan ṣẹlẹ̀ sí fẹ́ ká ti sáré gbé wá ká lè fi pawó no no let us stop that please tá a bá dẹ̀ gbọ́ pọ́n release ẹ̀ torí ọlọ́run ẹ má publicize ẹ̀ ẹ má publicize ẹ̀ káyé má mọ nǹkan kan rárá kó rọra wà níbi tó wà peacefully kó máa bá life ẹ lọ èmi rò pé the best thing nìyẹn we should we should know how to code things and how to do things secretly kì í ṣe pé ká tó so fẹ́ kán ti gbọ́ lórí social media ká tó yàgbẹ́ fo kán ti gbọ́ lórí social media ẹ jẹ́ àfọmọkùnrin yẹn lọ́rùn lẹ̀ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o mo ní kí n pè wá sákèésí ni o ilẹ̀ yorùbá ò ní dàrú o gbogbo ẹni tẹ̀lé ń gbé rumors kiri bàbá kágéré ṣe yorùbá nìkan mọ eré tí ń tẹ̀lé lóṣèlú wàhálà ti yín nìyẹn o mi ò bẹ̀bẹ̀ o ṣùgbọ́n kinní kan fẹ́ fi dá yín lójú pé mi ì tẹ̀lé lóṣèlú mi ì ṣòṣèlú mi ì mòṣèlú rí àmọ́ bọ́rọ̀ ṣe bá ṣe rí wọ́n ní bí ẹyẹ bá ṣe ń lọ la ṣe máa ń sọ̀kù ẹ̀ bẹ́yẹ ṣe ń lọ ni mo ṣe ń sọ̀kù ẹ̀ sí i tó kàn ní ọ̀rọ̀ wa ó ní mò ń sọ yìí Eh, bàbá tó ń ṣe àsọtọ́ lórí DSTV a ní kí ilẹ̀ Yorùbá lè dáa kí ọ̀rọ̀ Yorùbá lè rí bó ṣe yẹ kó rí òun náà la ṣe ń sọ àsọtọ́ yìí o èmi tí mo ní ọmọ kékeré aláfojúdi tó ń pe àgbàlagbà ní bàbá ní ilé tiwa tọmọ tọmọ làwa ń fẹ́ obìnrin bó ṣe máa ń sọ ni <laughs> tí ń bá rántí kílẹ̀ Yorùbá lè dáa kí gbogbo ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ kó lè bọ̀ síbẹ̀ òní tèmi ń ṣe o nítorí ìdí èyí ẹ jẹ́ ká sinmi ẹ̀dọ̀ ẹ jẹ́ ká wálé let us do the needful kọ́rọ̀ wa kò lè bọ́ sójú ẹ̀ bá ṣe ń wí ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ o lágbára ọlọ́run ọba wọn ò ní lò wá bí aṣọ tó ti gbó ọmọ ẹlẹ́ran wa kò ní padà jà ọmọ ẹlẹ́ran wa ò ní padà jẹgun ọmọ aláṣọ wa ò ní wà kísà lágbára ọlọ́run láyọ̀ ṣẹlẹ̀ wá. àgbórí ogun kọlọ́run.